ó ní ìtọ́ bá lè lábẹ́ tó fi kọlà òun fún wa. الكتاب أمانة سفونا وسلام على المرسلين والحمد لله رب العالمين صلى الله على النبي الكريم. àkókò jùlọ ẹja lọ síbi kìlá àtúnilá ìsìkì làkì àyọkẹ láti nu àlùkùránì mímọ́ afọ àwọn àbúbárà bísílẹ. من الشيطان الرجيم ومن شر الكفار والحساد ومن غضب الجبار العزة لله ولرسوله وللمؤمنين بسم الله الرحمن الرحيم إن ربك يعلم أنك تقوم عليه تقوم أدنى من ثلثي الليل ونصفه وثلثه وطائفة من الذين معك والله يقدر الليل والنهار علم أن لن تغفر القرآن علم أن سيكون منكم مرضى وآخرون يضربون في الأرض يبتغون من فضل الله وآخرون يقاتلون في سبيل الله فضلوا الصلاة وآتوا الزكاة واعبدوا الله فردا حسنا وما تقدموا لأنفسكم من خير تجدوه تجدوه عند الله وعظم أجرا وأستغفر الله إن الله kí ọlọ́run ọba ọba ọ̀gá àgbà ọba tó dáyé tó dọ̀rùn tó dá gbogbo tó lẹ́lẹ̀ àti gbogbo tó wà lọ́rùn ọlọ́ba tó pẹ́ tọ́ sí akí òjíṣẹ́ ńlá níwà alẹ́nu Muhammad sàlẹ̀ kí àtọ́lá ọlọ́run ọba ọlọ́ba níwà Aláwùwà nulikọ̀ lùgbọ̀n aláwùrá yúríkọ̀ yóò mú ìwọ ọlọ́ba tí kì í sùn wá ṣàánú ẹrú ẹ̀ tó sùn máa fa alákàn bí ìpá wá lẹ́kún ẹ bá ti rámi fún abiyamọ ẹ bá ti rámi náà pírẹsidẹ́ntì wa nìyẹn nínú àti iná bẹ́ẹ̀ ti máa ń gbà gbogbo gbà. náà ẹni bá wo inú program tí wọ́n pín fún wa mo wà ní nọmba five nọmba five ni mo wà báyìí nítorí à ń bẹ alájà the mistura tèmínì success láàrin ìṣẹ́jú márùn-ún kí wọ́n wá wọ́n dá wa lára yá láàrin ìṣẹ́jú márùn-ún. فمنهم مضل وهم يضل مدى حياة طولها سيدا لترزقوا بيتا ويلوم وترشدا لتكفي أنا وكفينا دار سيد جميع شرور قد قضيت وأيد عن نبي محمد رسول الله عن نبي محمد رسول الله Muhammadu Habibullah Hanabi Muhammadu Safiyullah Hanabi Muhammadu Aminullah Ramadan Ramadan oṣù àpọ́nlé Ramadan Ramadan oṣù àforíjì mo wá ń sára kìkì mi mo fi ń kí bàbá wa ó ní wáàsí àgbáyé. bàbá àṣẹwò Muyideen Alájàní Bello bàbá wa. bàbá kí o tiẹ̀ ké láti kékeré ìdí ìmọ̀ ìlẹ́gẹ́ ṣe òrìṣà gba akéwì ọmọ jẹun kí lè rè wọn. ṣé mo Muyideen ọlọ́run ló tó dá ló kọ́ iṣẹ́ yín. Fatia tó dá yín ló tẹ̀sẹ̀ yín nígbè kò gba ẹni àpọ́nlé ìṣàlẹ̀ yín Fatia máa yọ yín nínú àpọ́nlé ẹ bá ń ṣáájú fún bàbá wa. Bàbá Ṣéwù Muyideen ọlọ́run ló ṣe yín lágbóredé. Fatia máa yín dákò bàtà ìgbésí ayé yín kò ní dojú rú gbogbo ẹni tó bẹ níkàlẹ̀ pátápátá ni mo kí ìbámisá ṣọ́ọ́dún rẹ̀ lọ bàwọ́ lájú wọn ní kí gbogbo ọkùnrin wọn ní kí gbogbo obìnrin. bá a ṣe ń gbàwẹ̀ pẹ̀lú ìpayà àti ìbẹ̀rù ọlọ́run bá táwọn ẹ̀bà parí ká tún máa lò bẹ̀rù ọlọ́run wa. àlọ́ tí mi ní ó méjì ìyàwó ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ bá ṣàkùn lọ bí yàwó ń tẹ̀lé ọlọ́run ọba gbogbo ìwà ìbàjẹ́ tẹ́ gbé jù sílẹ̀ tẹ̀ tí wọ́n gbìn lé táwọn ẹ̀bà parí ká tún máa lò bẹ̀rù ọlọ́run bá àló di méjì ó di méjì ìyàwó ẹ̀ lọ wẹ́rẹ́wẹ́rẹ́ o bí aṣáájú lọ bí ìyàwó ẹ̀ tẹ̀lé ọlọ́run ọba ò níbi tó ń lọ ó yẹ gbogbo wa ká sọ pé láìláà àìláàlá Muhammadu Rasulullah. success tèmi me success tèmi me success ọlọ́run bàbẹ́ fún mi ọba tààlà yàrá mi bàbẹ́ fún mi o gbogbo wa ká jọ wí. sọ́lé alámọ̀ mọ̀ọ́kọ̀ mọ́ àdọ́gbìyàdé wálé paríparí ọ̀la ẹ̀ẹ́dẹ́ta torí ẹ̀dáyé ẹ bá mi juwọ́ sókè fún àdọ́gbìyàdé. Allah ló náwó ayàsánṣọ́ ti bẹ̀ lọ́pàá o ẹ̀yọ̀wọ́ àlọ́bí ó yà láàlàlà àlàlà. Allah, Allah. láéláé alámúra Muhammad ó kí àbáwá abdulsalami ajúlọ́ba tó jọmọ rẹ̀ náà alùpùpù náà. gbogbo ẹni tó ń bá fẹ́ Muhammadu kọ́dídé ẹ̀kọ́ bá fi yòǹbó oníṣẹ́ ńlá. ẹni tó bá fẹ́ Muhammadu kọjọ́ kọ́ kọjọ́ kọ́ kọjọ́ kọ́ kọjọ́ kọ́ kọ́ yòǹbó oníṣẹ́ ńlá. mo kí bàbá bẹ́ẹ̀ mi ṣe ìkún ìdín àjálíbálò ẹ̀yin ọmọ Ìbàdàn nílẹ̀ ọ̀rọ̀. Nabi Muhammadu ẹ jáde òyìnbó ànábì dáadáa ẹ tún jẹ́ òyìnbó ànábì lẹ́ẹ̀kan sí i ẹni tí kò bá ti sùn tẹ́bi ò bá dẹ̀ ti pa kọjá pé kó gbọ́ ohùn ànábì sétí kó yòǹbó lẹ̀ kó bá yòǹbó lẹ̀ dáadáa ẹjẹ́ ní sallallahu alayhi wa sallama. sallallahu ó yá gbé apá fún ànábì gbé apá méjèèjì pé sallallahu alaihi wasallam. díẹ̀ bá gbá pátá ó tún yẹ kí ìhò gbẹ́sẹ̀ gbẹ́sẹ̀ fún àlọ́ Muhammad sallallahu alaihi wasallam. tó bá gbá pátó gbẹ́sẹ̀ tó bá ní bọ́dì ìwé mi nǹkan ṣe yẹn nìyẹn ìdí kó gbé bọ́dì rẹ̀ fún àlọ́ Muhammad. ẹni á dògbó padà ọlọ́run lọ́ba àkọ́kọ́ kí yíyí di ọlọ́run mọ́ kọ́kọ́ kí ọba tó ń bàbà dípò mọ̀ kọ́ ní kí mo wá ní bàbà tí à ń kọ́ jí kí tá à ń náwó méjì sókè tàbí kí ti dúró ti kúnlẹ̀ mi mo fi kí máa tún forí balẹ̀ máa kí torí pé ṣe ọ̀rọ̀ rẹ̀ bá kíkí òṣùbà mi fọ́bà olórí kì táwọn ayé ń kì láwọn olórí kì tó fara máa ń ká kì ṣùgbọ́n á ní kàrọ̀ ìpìlẹ̀ hàn kí tabaraka mọ̀lára kàlíkì àwọn tó bẹ láti lè fàlàkì mìíràn ìkúlẹ̀ kàlíkì mọ̀ọ́sọ̀tọ́ tó àlọ́hùn làbí kí àbá tó tóbi tó dájú ní kíkí kábíyèsí ọlọ́run ò tó kí àkíbára ọlọ́run ni mo kí mo ń kóde aláṣẹ rí kí mo ń sàmì ọlọ́run mo dúró tì ayé olùfaratì aláṣepé iṣẹ́ you are mighty adakunṣẹ́gun tí kì í ṣeun tì adánitóni tí kì í pani tì àdínkù àrùn ọba sáàtì ọba tó lákàtà tó tún làkìtì ẹ má lọ kúrò owó àgbà tó kù tì ẹ̀dá ló ń gbọ́ ọlọ́run ohun mi gbọ́ tì àṣọ ló ń ṣe orúkọ rẹ sátì sẹ́kọ́ndẹ̀rì lókè olùdúró tì fẹ̀yìntì fẹ̀yìntì ṣẹ́kúrò ọmọ fẹ̀yìntì làǹtìlàǹtì mo bá bọ̀ rẹ̀ làǹtì láyé mi báyìí. Liberty èmi á máa gbádùn tó ń ṣe ńlá alẹ́ mi ò rí rí ẹni tá a dúpọ̀ òun ìjà aráyé wa wò pé dání zani kì í ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n kò kì í ṣẹgbẹ́ eléegun bọ́mọdé sọ pé òun dàgbà òun tójú bọ́ kó máa ní ṣáájú ìyá rẹ̀ wọlé ọkọ láyé láyé ẹni tó rírù ẹ kó sọ ṣé lábẹ́ sọ́mọ́ ní abẹ́ abẹ́ ìpẹ́ ní àtúgbé wàláhì táláì súnmọ́bì láì bó sì sẹ́là àgùn kò lè bá láyé láyé o muhammadu oníṣẹ́ ńlá ewa nàbì gbogbo ayé gbọ́ sọlọ́lọ́ onímọ̀ sí lẹ́nu wọn o kókó náà sọ̀rọ̀ bẹ̀ ni bọ̀ọ̀tì nínú ìwọ̀n o kó tó dá sóhun ọbẹ̀ ni ó ti sun koríko tó dẹ̀rìn ó ti lè koríko tó dẹ̀rìn ẹni táyé kúrí sálàwà yìí pọ́ńpù ẹ má máa wò bẹ̀ bó dúró ó sì máa yìn ẹ wọ́n ti kú Muhammadu wọ́n sọ̀kò fún Muhammadu wọ́n bá wà nílẹ̀ ní ìwéré ṣùgbọ́n ìgbà tí òun ọbẹ̀ ó dẹni ayé yìí ní sẹ́yìn asoríire pẹ̀lú tẹ̀lé ohun ọ̀hún mọ́dùgbà ìyàsíwájú fún gbogbo ẹ̀dá yá ìlàyé àgùnsínà bí Muhammadi etí ó balansi gbogbo ẹni bàbá oníwàásí àgbáyé ẹ bá mi tẹ́wọ́ làkájá kùnlé láfi bẹ́ẹ̀ látọ̀rí aláàjì wa Sauty aláàjì wa Rukaya Gawat mo kí gbogbo tí jólórin Islam níjókòó yìí mo kí gbogbo gbajúmọ̀ táwọn á ń jòkó yìí lápapọ̀ bàbá wọn àṣẹ àgbáyé mo fẹ́ ká ṣe làkájá àkùnkan lè yílá fún ẹni tó bá ṣe onítọ̀hún ó kò wá ní jọmọ lásán ọ̀gá lọ́lọ́run ó ṣe ọmọ ọ̀hún ó bá ń sàmí dáadáa ni bá ń sàmí dáadáa ọlọ́run náà kọjá náà ti rìn tá ti ń jáde láyé èmi ò rí onídodo tó pa tó gba sí ọlọ́pàá ni tó bá fi lè mú onídodo tó gba sí ọlọ́pàá má bá go and lock him go and kill him ní ó pè é ẹlẹ́ẹ̀kejì ìjọ mo ti rìn tá à ń jáde láyé èmi ò ráfin sójà rí bàbá oníwàásí àgbáyé ọlọ́wọ́lá àwọn nǹkan tó jẹ́ pé àwọn mustahilat àwọn tó jẹ́ pé impossibility kò lè ṣeé ṣe láéláé ni bàbá oníwàásí àgbáyé ẹni tọ́lọ ní ó ṣeé ṣe nínú ayé yín olúwa mọ́tò padà sọ́dún ìwòsàn ìṣòro ẹni mọ́ bàbá ìdáhùn yìí lábí. kejì ẹ jẹ́ nìkan lè yá. Àmín. Ẹ wá jẹ́ kí n ṣe níṣe pé ohun tí yóò bá mu Pepsi lábẹ́ ẹ̀kú. Ọgbọ́n ni yóò dá sọ̀rọ̀ rẹ̀ yóò lo straw ni. Bàbá wà sí àgbáyé ẹ bá mi tẹ́wọ́ fún bàbá. Nínú Ọlọ́run ìyanu mo kí bàbá ilé wọn kí wọn bẹ́ẹ̀. Ipe bàbá oníwàásí àgbáyé ni mo kí ìgbé bàbá àjàní òjíṣẹ́ ọlọ́run inú àpọ́nlé ànábì nìyẹn nígbà tó bíbi ọlọ́run ìyanu ó ní ayé bá mi kí bàbá wa ó ní wáàsí àgbáyé ó ti kéwé di ìwòlíì ajálùkọjá ọ̀rọ̀ ẹnu àpọ́nlé ọ̀tún lèyí o lọ́tún lọ́tún sáà lọ́gá yíyọ ọ̀gá mi ò wọ ọ̀tàná ọkọjá àwọn òfòló ìjọ tí màálùú ti ń sàbíamọ gíga gíga gíga gíga ló ń boyún bí akọlẹ lọlẹ ní ìtànà abínibí kọjá ability egun bí èyí kò sí láyé kò sàsọ bí aláàrí o ọ̀rọ̀ níjọ bí òwe yóò ti máa ya àwọn tó lọ́gbọ́n pàgbẹdẹ tó ń lùrin kò ṣàgbọn àmì kan bẹyìn ìbẹyìn ṣùgbọ́n mi èyí kọjá mi rìn àmì Ọlọ́run mi bàbá kì í sàbí tágbẹdẹ lù mi rìn mo ní màá fi ẹ̀rẹ̀ Ìbàdàn ìyẹn nílé Olúyọ̀lé níbi náà ti bí bàbá wa ẹ̀kọ́ máa rán ní owó bàbá rẹ̀ òní mi òjò ọmọ arólú owó ọ̀la mi òjò ọmọ adọ́mọyọ́ké ọmọ olóbìmọ̀lẹ̀ sọ́bọ́yọ́ké ọmọ arígbìyàn gbọ̀ngàn òjò làárọ̀ mi ìwà o ní ilé arólú owó arólú owó ike mi òjò tọ́ya ẹ má ṣe pé mi fọ́ ya ẹ̀yìn mi òjò tó sà ẹ má ṣe pé mi fọ́ òrìṣà òrìṣà aláwẹ̀ ike mi kíkẹ́ àwọn àṣẹyẹ ìbádélé arólú ìbádélé arólú òòjò lọ́wọ́ ni ò dá o ìbádélé arólú ọmọ ògúnmọ́lá olókòtò kẹrin ọmọ ìbíkúnlé alágbàlá jáyàjáyà ọmọ ajayi ọmọ ògbórí ẹ̀wọ̀n ṣe bìlàbìlà ẹ̀kọ́ máa jẹ oṣù ẹ̀yin lọ́ máa jẹ pé yó àbíkára bọ́ọ̀lì mu ìbàdàn májàmájà ìbàdàn ẹlẹ́rú mẹ́rú ẹrú ẹ̀tún mẹ́rú àbẹ̀rú mẹ́rú fíìmù ọlọ́ọ̀dù ògùn ìbàdàn kì í bá nìyí sọ̀rọ̀ àìmúnilọ́sọ̀gùn rẹ̀ bí odò wọ̀ ẹlẹ́yẹlẹ́ o lomi títẹ̀ ń tọ́ wọn láì pọ́nmù àṣèdìrẹ́ o lomi abúkú wẹ̀ ìyẹn ní ìlú ibà dákan ròkan lóko bẹ̀rẹ̀ òtẹ́ tó ń gbọ̀nà sómi sùúrù kò nílé balẹ̀jọ sani wọ́n jẹ́ wá Ìbàdàn báàrí àwa Ìbàdàn lóní wáàsí àgbáyé tó bá kéwù tó rẹ̀ dòdò yìí lọ tó tún ní fàṣà àtàwòkò tí sẹ́lẹ̀ àbárù ti rà ẹ̀ wọ̀lú nígbà yẹn pèjé mọ̀ sí ogún ọmọ ni ìwà láyé kù ń bá àtàlà àbíwá pẹ̀lẹ́ máa ní bàbá wa ṣùgbọ́n tó bá débi wá àsì kì í wojú ẹ̀dá kankan kì í wọ́ wá láàsì kí ojú ọlọ́run ló wò ọlọ́lá náà fi ń dìbò iná máa ní ìyọ̀dẹ ẹ̀jẹ̀ ní ìbò ògùn káàmù máa ti yí òun ní ìbò ọkùnrin mo ká alájà ní ọkùnrin ogun bàbá apá àtúntà máa lọ ṣé ìdókòṣe oúnjẹ ìdábàbí ṣòwò tẹ̀sùn náà lòbí dọ̀gá àtàyàn mẹ́ẹ̀ẹ́dọ́yè ìgboro ẹ bá mi gbọ́ lọ́jà yìí lárugẹ. وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله بما في كتاب Wow. إلهي أنت للعلماء عبد فقم عبدا لشيخ محي الدين آمين إلهي أنت للعلماء صفوا فقم صفوا لشيخ محي الدين آمين إلهي أنت للعلماء كنز فكن كنزا لشيخي محي الدين وتجعل كلامي قد كالطعام لديكم قليل الحفظ أطعام كالشرب كالعسل أشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله والصلاة والسلام على حبيبنا رسولنا محمد صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم dá lénìí ọpẹ́ tí gbogbo wa mà ní. àkọ́kọ́ wa ni pọ́lọ̀ ń ṣe wá ní mùsùlùmí. alhamdulilayi. láàbá jẹ́ mùsùlùmí kò sí tọ́fẹ́ kó wa jọ báyìí. nínú oṣù abẹ́yẹ yìí. ṣùgbọ́n a jẹ́ mùsùlùmí ìkójọ wa gbogbo wa di tó oh. ẹlẹ́ẹ̀kejì ọpẹ́ náà ó ní pé ààwẹ̀ yìí tí à ń gbà yìí kọ́ ni. ọ̀tọ̀ pàmò. yàrá ìṣùkà ọmọ. yàrá ìṣùkà ọmọ. wọ́n ti kọjá sọ́dọ̀ ọlọ́run. yàrá ìṣùkà ọmọ. ti sẹ́kù. wáyà mọ ọ̀hún tó bá ọmọ. a padà máa wá wò ó pé kádàrá wa lọ́màdé àdọ́dún yìí. yà á yíṣu pa ọmọ. wáyà mọ ọ̀hún tó bá ọmọ. yẹ̀mú ká òun wáyà á yíṣu ká òun. ìwárẹ̀ ẹ̀mí iná abẹ́ ẹ̀mí iná àmọ́ra wà yìí àfihàn náà dúpẹ́ fọ́nà nígbà tá a ti wá sí ẹ̀mí yẹn ẹ̀rí àtúntọrọ ẹ̀mí tí ń bọ̀. ìgbà kọ́nà ṣùkìrì nìrìmọ́tà Allah nìrìmọ́tà. في مثل dúpẹ́ fọ́lọ́. alhamdulilayi. mo kọ́kọ́ bẹ̀ wá ná pé ọ̀nà pọ̀ púpọ̀ fún wa ibìkan láti débi bá a bá débi kan ẹ̀rí ọjọ́ ẹ̀yìn ni tọrọ yẹ kí n sọ fún yín ọjọ́ ẹ̀yìn ni gbogbo jẹ́ ìdánwò látàárọ̀ tí mo ti wúwo ra yín ọjọ́ ẹ̀yìn ni o jẹ̀jẹ̀ wúyà tọ́jẹ́ yìí bẹ́ẹ̀ bá ti pè ní ibi lẹ́tọ̀ bí bá ti débẹ̀ tí wọ́n bá ti bá ti débẹ̀ ẹ̀fì microphone lé lórí ẹ̀jẹ̀ ìtọ́ tí wọ́n sọ kí ìsìn máa lọ. àbí àbí lọ́ọ́ ti á lẹ bí ìyẹn àpọ́nlé àtẹ́bí ó ti máa wá kì mí lọ́ máa owó máa. Ilé ẹ̀sìn ti fààyè lẹ̀. Bí n bá fún àwọn ọmọ mi obìnrin tí àwọn akọni bí n bá fún wọn lówó ẹ̀tọ́ tí wọ́n ní kí wọ́n gbà. Ilé yìí yọ ọgbà yàrá yọ ọgbà ń pálọ̀ yọ ọgbà ń gbangba ó tún dé gbangba èkó ó tó kì mí. Àbí? wọ́n ti bóògì bóògì ní bóògì ní ojú àkókò gbowó wàhálà kùrọ̀ máa fún mi lọ́rùn gbangba ọlọ́mọ wọlé àmàmà mo kí ẹ̀yin jàmáà àtọ́ ẹgbẹ́gbà tó ń kí agbolé mi ní Ìbàdàn ẹ fún olówó ọlọ́run ní yọ tán lọ yín. àmín ọlọ́run ní yọ tán lọ yín. àgbọ̀nọ̀sà èmi nìkan kọ́ náà fún lówó gbogbo àwa jọ̀mọ́ ìlàjọ ní. àwọn ìlú màrún pé mi mo ní. ẹgbẹ́ yìí ò mú kì í. ẹgbẹ́ bẹ́ẹ̀ sànú mi ò ní lè sànú mi mọ́. jọ̀mọ́ ìlàjọ ní wà. kódà á yọ fún bẹ́ẹ̀. tọ́ jàmọ́ ká má wa lásìkò à tún àkùlẹ̀. àdùnmí lẹ́yìn mi náà ṣe ìtọ́ni ìrọ̀kí. الرحمن الرحيم مطمئن الله يأتيها رزقها وغدا من كل مكان tí a mi nà tán. Àwọn tí mo ṣe dẹ́ra fún orílẹ̀-èdè náà mo ṣe dẹ́ra fún wọn. A mi nà tán. Mo ṣe dẹ́ra fún wọn. Mo ti mọ̀ ẹ́ nà. Mo gbẹ́ mo ti ma àmìnàtà wọn. wọ́n ṣe gbádùn fún wọn. kánátà àmìnàtà wọn. wọ́n jẹ wọ́n mu. kánátà àmìnàtà wọn. wọ́n ń lò. kánátà àmìnàtà wọn. pẹ̀lú ìdẹ̀ra ni wọ́n ń bẹ gbogbo ìgbà. kọ̀ríyàtà wọn kánátà àmìnàtà wọn. ìgbẹ́ wo léwọn èmi ọlọ́run ò sì lé mo ti ma ẹ̀ nà mo ti ma ẹ̀ nà tà. mo tún wá wọ́n wá láyà balẹ̀ kò sí ń tọ́jà mú wọn. yàtí àrísìkò àràgàdáwọ́ mi kò lè màkà ní. lásìkí wá wọlé fún wọn ní gbogbo ọ̀nà gbogbo ọ̀nà lásìkí wá wọlé fún wọn gbogbo ọ̀nà ní gbé wọlé fún ẹ mọ bí lásìkí wọlé fún wa ojú kan náà la dojú kọ ni epo nìkan là ń wò kìí ṣe epo nìkan làwọn àṣìkìdí wọlé fún wa ọ̀rọ̀ epo òdérù ilẹ̀ haúsá tàwa ń gbé ọwọ́ nǹkan tí wọ́n ń pè lásán ó ti tó lásìkì àbí ẹni tó ní ẹni tó ní asthma aircraft yẹ asthma ẹni tó ní àgbẹ̀ ibi àgbẹ̀ ló ti rówó wá láì kó rówó mi kankan ibi àgbẹ̀ ló ti rówó àgbẹ̀ ló ti rówó ojú kan náà làwọn dojú kọ ni ọlọ́run wá ń ṣe àsìkí fún gbogbo orílẹ̀-èdè kan bí ìwà yìí. yàtí àrísìkò àràgàdá omi kò lè má ká ní. gbogbo owó ń wọlé ní gbogbo ìgbà. mi kò lè má ká ní. ọmọ àlè lọmọ nàìjíríà. Hmm. ọlọ́run ó ṣe nǹkan yìí dáa ó ní kí ikú ọmọ wà ikú ní ọ̀ka ṣe wà kí ni next level á lọ bí ikú ni kí wọ́n ẹ̀dẹ́kùn kí ni next level àwọn tàlẹ́ náà lọ́wọ́ àbẹ̀ lónìí àbí àwọn àtijẹ́ta náà ara wọn lọ́wọ́ àbẹ̀ àṣẹ́wó ń sọ̀rọ̀ jàwùdá ń wá ní olè ní ń dán wá ara wọn ẹ̀yin kan jókòó ní ẹ̀ ń retí pé eléyìí ò ṣe dáadáa tọ́n kò ṣe dáadáa tọ́n kò ṣe bí wọn náà débẹ̀ ò ní ṣe dáadáa. yàtí yàtí ọdún láti kí wọ́n wọlé fún wa wọ́n gbẹ́dùn. Fàkàfàrà ti bí àdéhùn mi ńlá. Ọlọ́run ní fàkàfàrà ti bí àdéhùn mi ńlá àwọn tá a ṣe àwọn nǹkan wọ̀nyí mú wọn padà wá ṣe ìmúre ṣe fún ọgbọ́n. ọ̀pọ̀lọpọ̀ wá ti rí àmì omi ńlá yìí. àwọn náà a ti ṣàìmúre sọ́lọ̀ nígbà mẹ́rin ìbò ní òní gbogbo onípọ̀lẹ́sẹ̀ ẹni pé ẹ̀jẹ̀ mi ò pé èèyàn pọ̀ tó bá lórí lè dè. wọ́n ní dókítà fi gbọ́. èmi ò mọ̀ pé èèyàn pọ̀ tó bẹ́ẹ̀. ìwà jáde ta nígbà tó lè tọ́ jáde lé tó kó wọn lọ ní òkèèrè tó wá kó dọ́là dé tí wọ́n á ha fún gbogbo yín gbogbo yín lè wá jáde. ẹ wá ní next level kan bẹ tẹ́ ẹ tó ń lọ gbólẹ́ tó ń lọ. oníkálukú orí tí àlùkí á mọ̀. kọ́rí ẹ̀ tán kọ́rí ẹ̀ tán mẹ́ta mí مطمئنا Fàkàfàràtì bí àlùmí ńlá. Ọlọ́lẹ̀ wá ṣàìmọ̀rẹ́ sẹ́mi ọlọ́run. Fàkàfàràtì bí àlùmí ńlá. Ẹ gbàgbọ́ pé mi lè ní tọ́jú yín ẹsẹ̀ bẹ́ẹ̀ ni ẹsẹ̀ lẹ kó dọ́là wà lẹ ẹsẹ̀ lówó náà. Ibẹ̀ ni wọ́n mọ tó fún yín. Fàkàfàràtì àlùmí ńlá. gbowó lẹ̀ ntọ́ bá fẹ́ ṣe pé à mo fẹ́ ṣe kínní nítorí tọ́lọ́run àtàná Muhammad mo ti ń ṣe wáàsí n ò gbowó lọ́wọ́ ẹnìkan kan rí wàláyé mi ò gbá rí hmm. pé ẹ ẹ mú owó wá mo sì ti lọ́nu wáàsí wáàsí mo bẹ̀rẹ̀ láti nineteen fifty ṣe owó wo ló bá kó owó ni mo bá ń wá ni mo ti di tirilọ́níà mo owó wọn bẹ́ẹ̀ àwọn ẹlòmíà ní dandan bàbá agbọ́dọ̀ fún yín lówó ni ẹsọ iye tá a bá fẹ́ san ọ̀rọ̀ tí wọ́n sọ mi ò ní bá yín lára mu n sì ní bá lọ bá bàbá ń ti lọ́wọ́ ṣé èyí kò ṣe gbé wa ṣe pè báyìí kùránì ni ó sì gbé yín ṣe pè. bàbá wo dáadáa gbogbo ohun tí èèyàn bá ṣe nítorí ìtọ́ lọ́nà àti tànàbà ẹ̀ màdájú pé wà náà lè kò sí àní àní ó ṣe sọ́wọ́ ọlọ́run ni ọlọ́run ló sì mọ bí ó ṣe san lẹ́san. fọkàbàrà tí mi ẹni ọ̀gbìn lọ. ọlọ́run náà tí mo sọ̀rọ̀ mo sọ̀rọ̀ fún iye ẹ̀bẹ̀ ẹ ti fò sú mi. bàbá bá lọ́wọ́ ní bá ìjú omi ìwà lákàfí bí máa kánú ẹ̀sìn náà. ọlọ́run náà ti gbà náà tí mo sọ fún yìí ah. kọ́kọ́kọ́ dẹ ibi sí wọn náà débi sí wọn wọn ọ̀rọ̀ náà lọ wọn jẹ ntí wọn jẹ tó dùn mọ́ wọn nú mọ́ ntí ọ̀tọ̀ ló kù tí wọ́n ń jẹ ńgbà náà. wàlá mo wá dé payà sí wọn tẹ́wọ́ máa bà wọ́n ẹ wo bẹ́ẹ̀ ṣe ń gbélé kò ń bí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ yẹn ṣe máa gbélé ń bí ẹ̀bá ẹ̀bá kọ́lé tán ẹ̀ wà á kó àwọn kìsìkìọ́rìtì irinṣẹ́ nu ọ̀nà gbiná bá gbin bílé bá gbiná lóhùn ń kọ́ ah. ìwọ fúnra rẹ o ti para rẹ. gbogbo aláwa náà bí ìgbọ̀nsẹ̀ ìlà wà kéré ní lójú wíńdò yìí ọlọ́run tú wa lẹ̀. bá a bá jọ wò dáadáa kò sí nǹkan tó ń jẹ́ next level wo ọ̀rọ̀ ara rẹ wò next level rẹ àlìkíyàmọ̀ ni. Ah. القرى آمنوا واتقوا ọlọ́run ní lẹ́yìn ọmọ orílẹ̀-èdè nàìjíríà bẹ́ẹ̀ bá bẹ̀rù èmi ọlọ́run ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sì gbà mí gbọ́ bẹ́ẹ̀ gbà mí gbọ́. ọlọ́run lóore sábà tóore tilẹ̀ gbogbo oore lèmi ọlọ́run bá ní wọ́n kó jọ fún ẹ. Kálẹ́bù ṣùgbọ́n ẹ pè mí ọlọ́run ọba nírọ́ ẹ pè mí nírọ́ irọ́ tẹ wá pè mí tẹ ẹ ṣàìmoore yìí. fáfà sí náà bímọ kánú ẹkú sí bọ́. ọlọ́run níbi ọ̀rọ̀ yín kù sí ní ṣe pé bẹ́ẹ̀ bá ti ń ṣe èmi náà ó sì máa mú yín ẹni wúdi tún ó nìyà bẹ́ẹ̀ bá gbé ti yín dé èmi náà ó gbé tèmi dé kí lẹ́yìn ọmọ agbédé ẹ̀sìn kí lẹ́yìn ọlọ́wọ́ ọmọ agbédé ìyà kò sí next level kankan bí ọjà gbàdé ní ìsinyìí máa wà lìkì àmà lọ́ọ̀kan. next level náà. bọ́ọ̀ fẹ́ kú gan ọmọ rẹ ọ̀pá ọ bọ́ọ̀ fẹ́ kú ìyàwó rẹ yóò ro ìgò máa wọ oúnjẹ fún ọ. òun fẹ́ ṣe láńlẹ́dì. òun fẹ́ ṣe láńlẹ́dì. ọkàn lè máa pàṣẹ ń jojúmọ́ òun náà ṣe láńlẹ́dì ọwọ́ níta ìwọ ní ọmọ rẹ kékeré tí wọ́n á pàdé rẹ ó ṣe bàbá oyoyo bàbá oyoyo kò sì gbé mọ́ra kò sì gbé mọ́ra ló sì fìlà orí rẹ ó sì dé orí ara rẹ ó ń sọ fún ọrùn pé àsìkò rẹ ti tó. oye tó ń lọ bàbá bàálù ní bá sàlẹ̀ dùn ìwà làkàrọ̀. bí má kẹ́rù yẹ síbù. bí má kẹ́rù yẹ síbù. wọ̀nyí wọ́n bá máa wọ̀nyí bẹ́ẹ̀ wọ́n wà yìí wọ́n tẹ̀lé yà bẹ́ẹ̀ wọ́n wà yẹ̀ yìí wọ́n bá máa wọ̀nyí yìí bẹ́ẹ̀ bá sì ń sàkóso sí ọ̀rọ̀ yìí ní wọ́n wọ́n wà kó máa tẹ̀lé yà wọ̀nyí kù ntòkò lẹ́lẹ́lẹ́nu àdùnnà bá kà kó wà wà wọ́n jọ̀ọ́ dáná àbátúbà àbẹ̀lẹ̀. Ọlọ́run ẹlẹ́gbẹ̀ẹ́ wá síbẹ̀ yọ̀ọ́ yìí, ẹ wá síbẹ̀ yọ̀ọ́ sáyìn.

pàdé mímú ayé bàbá àwọn ewúyẹ o. ẹni ọba sì sàmúlò yìí ọ̀sán bóyá rẹ̀. gbogbo owó tó kó jọ tó tó jọ nǹkan bẹ́ẹ̀ tán. o tún yá dẹ́fà ẹ lówó búrẹ́dì. nǹkan bẹ́ẹ̀ tán. nǹkan bẹ́ẹ̀ tán. bí lọ ti di lọ sí ìyàwó rẹ̀ tí gbé gbogbo ẹ̀ tọ́ ọmọ kiri tó ti kiri kan nígbà tí ọ̀rọ̀ wá sí kankan máa ń tó bẹ́ẹ̀ bá pálẹ̀ yẹn ẹja àwọn ará rẹ̀ yọ máa sọ pé alájẹ ẹ̀ pé ìsira yín ó ti ẹ̀ pé ìsira yín ọtí sí i ọmọ jẹ pé alájẹ àti ìlú àsìkò yìí ti lò ó ṣé wọn lásìkò tó o ní o ní tẹ́lẹ̀ tẹ́lẹ̀ bọ́n bá lásìkò ọmọ akéṣe ìyàwó rẹ̀ sọ́mù bọ́n ìyàwó lọ́dọ̀ ajá ti dé ìyọ̀ ọ̀hún. Oh, sì kẹ́ra la ni o. ní kúrò máa ń

ọlọ́mọdé sábìlì ní fọ́ọ̀mù mi lè rà kú. a fa àwọn ẹlòmíín pààrọ̀ báwo ọlọ́run a ti mọ̀ pé ẹni tá a bá fi pààrọ̀ yóò ní dùn yín. ta wá ní òfòlò ló. ta ló fẹ́ fòlò ló ní ìsìn. ta ló fẹ́ bàrọ̀. ta ló lọ ta ló fẹ́ fòlò lówó ní ìsìn. ta lẹ́ni àkọ́kọ́ tẹ ní ibi tẹ́ kó lọ rẹ̀ mọ́. àmọ́ àkọ́yá bí ìṣòro yìí. ẹ fẹ́ máa ń lò ó أخرجنا وقبل سكراننا àwọn ojúmọ́ mi lọ ti jọba jọ ọgbọ́n. agbámọ̀ níjókòó ó lè sọ́kà ẹ lójú. bí ojú kọ́lọ́hún náà bí ọ̀nà ìrìn ẹni tó ní kò sí èèkún mi lẹ́nu wo ní àtọ́lóhùn.

Ọmọlọ́run ṣùgbọ́n tó sọ ẹ̀yìn ẹ̀mí ààrùn. Pòfẹ́sọ̀ ló ṣàlùyà ẹni tó lọ́rùn gbogbo rẹ̀ pẹ̀lú àgbọ̀n rẹ̀. Ó ti kú fún àṣẹ àgbọ̀n akọ́ṣẹ́ ìránṣẹ́ ni mo fún wa àgbà tí mo bá tọ̀ wá kí lè fẹsẹ̀ gbà orí ìjọba sì èrò ẹ̀yìn fẹ́ bá ìjọba wá sí èrò ẹ̀gbọ́n sì ìjọba wá sí èrò àyẹ̀wò wọ́n ti ló bá sàlàyé ìwé ìjọba èrò gbogbo ilé ẹ̀kọ́ sọ̀rọ̀ láṣẹ lórí òru ẹ̀rọ ní ìwọ̀n bá ẹ̀rọ ó kọjá bẹ́ẹ̀ lórí. Owó ẹ̀rọ yìí ṣàṣẹ kan ó ló dá sínú ọ̀tí ìfún ẹ̀ bàjẹ́ ọ̀rẹ́ o. Kò dé ìgbòbi mẹ́rin márùn-ún pọ̀ wọ́n ní marijuana bá àlífà jẹ́ ó ti yọ ọ̀pọ̀lọpọ̀ nírò èrè ọ̀pọ̀tẹ̀ àìkú kò lọ́ṣọ́ ẹ̀mí ẹ̀rù o ẹ ti gbọ́ máa sọ tèmi ẹ̀rù ó ní mò ń lagi méje mẹ́jọ pọ̀ tó sàn mò ń pẹ́ òun lọ bọ̀ ẹ̀yin ló fẹ́ lọ́ba ṣaṣọ́ ó ní tó sàn mò ń òun lọ bọ̀ tó sàn mò ń òun lọ bọ̀ mò ń lagi méje mẹ́jọ pọ̀ onílórí alẹ́ tí ń bá wọn bò ó dàsùbà ń tó sinmi àmọ́lé onílórí alẹ́ tí ń bá bẹ̀rẹ̀ ó dàsùbà ń tó sinmi kì í jẹ díẹ̀ kó yọ ọ̀sẹ̀ ajẹ mẹ́rin náà ni ẹ̀jẹ̀ ló ló ṣe mọ àmọ́lé ẹ̀jẹ̀ ló ló ṣe mọ ẹ̀mí ló ń ṣàtọ́kùn rẹ̀ ẹ̀mí ó láàárọ̀ òun ẹ kí n bá wọn wúra ológun láyé mo fẹ́ tẹ̀ mọ́ ọ́n ó wá ń lóògùn sọ́rí ológun láyé mò ń fẹ́ kẹ̀kọ́ ó ń jẹ pẹ́pẹ́ ẹ̀ méjì pọ̀ ó ṣe tán ó tún wá gómìnà èrò láti e, yáwọn òun làwọn rẹ̀ ó jẹ yẹlé mẹ́jọ méjọ òun kíá kíá e, ó jẹ tán òògùn òun ológun láyé mò ń fẹ́ kẹ̀kọ́ òun lára ara táwọn ìbábò rẹ̀ inú wá yọ òjijì ọ̀nà kó dúró rẹ̀ dùn ó ní wọ́n ṣe ní ìran ẹ̀bùn ló tún láì ní yọ̀ wọ́n ṣe mí iná wọ́n ṣe mí iná ní kíá ní tẹpá wọ́n bá pẹ̀lú kìtọ̀ tẹpátẹpá òòrùn kú sílé dókítà bá kò wọ ẹlẹgbẹrẹ ẹrú kan fún un nínú ẹ bá lọ rẹ ẹni tó bá pa rẹ ní nínú ẹ bá lọ rẹ ẹmú ọrùn kí ló ṣẹlẹ̀ bọ́lá jẹ́ àṣà àmì ẹ̀ sábà ó ti yé mi. Sasha production. Sasha de Ofeloba. Mo ti ṣe wáhà sí nìyẹn ẹ̀rọ ẹ̀jẹ̀ tó gbowó. Mo ti ṣe wáhà sí nìyẹn. Wáhà sí nìyẹn nìyẹn ẹ̀rọ ẹ̀jẹ̀ tó gbowó. Bàbá wa jà ní ní ti ìgbéró ẹ̀yà àpọ́lé ní bàbá kì í ṣe ní àárín fún. Àwọn afá àwọn àròyé àwọn ọ̀rẹ́ ẹ̀yà ẹ̀yà kan bí ẹ̀bùn ẹ̀yà ayọ̀ ọlọ́run bàbá bèlè bàtà ọlọ́run nínú àwọn àjọ ìlú wa sẹ́yìn àbàkùnrin láyò nínú àfa àwọn ọba àwọn ló ṣàkóso ọlọ́run wa bàbá ọlọ́run ìṣẹ́bí olúwa ló yẹ inú yẹn ló ti fèsì sí báyìí. ẹni tó ní kò ní nǹkan bá wọ ẹni tí ń tí ń gbogbo ẹni tó ní kà fà bá wọ ẹni fún ọtí ìlú wọn ìjà kan tó bá tó wọn lórí ọ̀tá wọn sì dáadáa ọlọ́run tó wọn ń tọ́sí ọ̀dọ́ tó wọn ń ṣe ọlọ́run tó wọn ń fún wọn ní àpàdé sábà ní ìlú ẹni tó wọn wà fá ọlọ́run ló sì máa fẹ́ ìtẹ̀lẹ́ òfin tó lè wọ̀ ọlá aṣọ ìjọba ń gbé bí wọn àgbàdo ṣe wáyé tó ti ká ló ká kàn tó dákọ̀ ọlọ́run ìgbà bí mo sáré ó ti ju àǹfààní. Oso sọ fọlọ àti dúró nítorí iṣẹ́ ìtọ́gbọ́n àwọn afáàkùn bẹ́ẹ̀ tàbí àdúrà ìtọ́gbọ́n àwòrán ní ìtọ́gbẹ́ ẹ̀yẹ ìwọlé kéèyàn ojoojú ohun tẹ́ fẹ́ kọ́ lọ́wọ́ ọlọ́run ló sì máa ní ohun fẹ́ kọ́ lọ́wọ́ ọlọ́run ló sì máa gbọ́ ohun fẹ́ kọ́ lọ́wọ́ ọlọ́run ló sì máa gbọ́ ohun fẹ́ kọ́ lọ́wọ́ ọlọ́run ló sì máa ṣe má ní àfọ àwùjọ tó sọ òyìnbó jẹ. Àlìkọ́sí mi ni mo ti kọ́ ní mo ti kọ́ fún jọ̀mọ́ mo ti kọ́ fún sálọ́. Ọ̀fọlọ́ṣọ́ kan bọ̀rọ̀ ọ̀ṣọ́. Àlọ́ àta ọ̀fọlọ́ṣọ́ kan bọ̀rọ̀ ọ̀ṣọ́. Ìgbàlá kọ́ sí kú àlọ́ sí mi. Ìjọba jálá mi nínú ìpínlẹ̀ mo ti dùn jù ọ̀fọlọ́ṣọ́ kan bọ̀rọ̀ ọ̀ṣọ́. Àkọ́lé ń kọ́ sásọ̀dé ọmọ àdé owó dé wá fọlá ẹ̀rọ owó dé sásọ̀dé fẹlọ́pà mi bọ̀lájì gbogbo alówó má lè lọ ìjàpá kò ní ìlú tí a kọ́ ní òdúró mi alówó má lè lọ ìjàpá kò gbọ́dọ̀ kọ́ fẹ́ dé abẹ́wò má lè nà ní ìjàmbá ẹ̀mí ní èyí tí a fún mi bọ́lá ní sàṣọ́ọ̀nù bàbá ìrànlọ́wọ́ lápẹ̀lú bẹ́ẹ̀ bá lóun ṣẹ̀kẹ́ o àwọn olóògbé mi kó tẹ́ sílẹ̀ lórí ọ̀pọ̀ mi àmọ́lé tẹ̀mí abájẹ́ nínú tẹ̀mí abájẹ́ nínú ẹ̀rọ ìtàkùn ní ẹ̀yìn làwọn ọ̀rọ̀ ọ̀làwùn ajá kìnnì ọlọ́run ìfẹ́ ń kọ́ ọ̀kọ́ ege rẹ̀ ò ní ìyá babaláyé mi ní akínyìn mọ́láwì ṣé kí n máa lọ ní. ọlọ́run kì í dágbé ẹni tí ò bá béèrè ajá fún mi akínyìn mi ọmọ Oṣèlú kùnà ọjọ́ mi sàlámù ọmọ abẹ́rẹ́ sínú ọgbọ́n alájà lóra sàkínyìn mi. Ọlọ́run kì í dágbé ẹni tí ò bá béèrè ajagun ní akéwòn ọmọ òní. ọkọ alájà èjì ọ̀yà mi ìrúfẹ́ mi mú kó mi kò sí wàhálà a sì máa gbà fún ààrẹ lọ́tọ̀ gbẹgbẹgbẹ rọ̀bà náà láti iná kí má yá láṣẹ jù fídú nìyá láàṣà ọ̀nà tá a ń ṣe kútu ṣàmàbà ríra ní ẹ̀gbọ́rẹ́kọ̀ ni aládé ta fúkì ìrìn wàbí láyé ta fúkì ọ̀pọ̀ alájà àgbẹ̀sẹ̀lá máa mú bọ̀ twenty bẹ́ẹ̀ ni máa jẹ́ kó o ní rárá. Rọ̀bà náà máa ti ná bí dúkìá máa sànù tán. Wà á fi ilé ìlànà tí wọ́n sànù tán tàbí òkìní àṣàbà. Àṣekútú rọ́bà náà máa ti ná ó pé dúkìá máa sànù àdínkù. Wà á fi ilé ìlànà ti àṣàgbà tata nìyí àdúgbò àṣàgbà nìyí ọba náà láti fìdí nìyà àṣàgbà táwọn wọ́n fi nílé ayé láti àṣàgbà àbí ọmọ nísà ní ọdún twenty wàdí náà àṣàgbà aláṣẹ wàdí láti àwọn fìdí owó tó ṣe onígbẹ̀yìn láti ọlọ́run tí òwò ṣe tán lásán ẹ̀mí dídùn tí òwò bá yàtọ̀ lásán ọmọ The national missioner. ومدين تحقيقي وأول جابقي وأول تحقيقي وأول forever. Àdìmúlé ọlọ́run má pa ẹ̀rù èrè ọlọ́run má pa ẹ̀rù. Àdìyàdìsí ọlọ́run má pa ẹ̀rù èrè ọlọ́run má pa ẹ̀rù. Òun lò fọ́mọdé. ìmúlẹ̀yẹ tó wà lọ́nà ọlọ́pẹ̀ ọ̀pẹ̀ lọ́wọ́ májọ òkú òjò gbàgbọ́ rẹ̀. májọ òkú òjò ọlọ́run ló lẹ́nu yìí o ṣùgbọ́n kò sọ ẹ̀mí ẹ̀mí ẹ̀mí láàárọ̀ o. pòfẹ́sọ̀ dé sàrọ̀tì àgbà ẹni tọ́lọ́run gbogbo rẹ̀ pẹ̀lú agbára orin ó ti kún fẹ́ máa ṣẹ́ dànù kákànṣẹ́ ẹ̀ máa ṣòfò ni mo ń fún ata àgbà tí mo bá wá tọ̀wọ́ bá mọ̀ fẹ́ sọ nígbà yẹn. Omi ìjọba wa ti kéde o. Ẹ̀yin dìfẹ́lọ́pà ìjọba wa ti kéde. Ẹ̀yin bọ́ìsì ìjọba wa ti kéde o.